sí ìlú bẹ́ẹ̀ láyé nǹkan táwọn dídà wọn bá ń fẹ́ Awólọ́wọ̀ ló wù ú pé àwọn àwọn Yorùbá kan lè máa fọwọ́ sọ̀yà pé nǹkan tẹ̀yìn ń ṣe ní Europe àwa náà ń ṣe nílẹ̀ tiwa a lè ṣe so ìgbà tí France ò tí ì ní tẹlifíṣàn tí Portugal ò tí ì ní French tẹlifíṣàn tẹ àwa ní West Side region àti ní tẹlifíṣàn a fi hàn wọ́n pé a lè ṣe ṣáájú yìí mo rò ní ọ̀rọ̀ education ní òní sọ̀rọ̀ púpọ̀ nígbà tí bàbá ní free education free education ọ̀rà good àárọ̀ la Monday gbogbo ọmọ ẹgbẹ́ gbogbo ẹ̀yìn ìyá àti bàbá fún àwọn ọmọ yín lọ sí skul gbogbo wọn da ọmọ wọn lọ sí skul nígbà tí wọn débẹ̀ ìlú dàrú because kì í ṣe nǹkan tó wà nínú ìwé pé ká máa retí iye ọmọ tó ní ká máa retí ló wá skul mìíràn tó ti ní ká retí twenty children two hundred and fifty wá. èyí wá dàrú àwọn èèyàn wá bẹ̀ sí advice pé bàbá ẹ jẹ́ ká stop ọ̀rọ̀ free education yìí ká lọ tún rò bàtìpárọ̀ ní ọ̀tún stop wọ̀ àwọn ọmọ ti bẹ̀rẹ̀ sí free school bẹ̀rẹ̀ náà nìyẹn. wọ́n bẹ̀rẹ̀ sí wá ṣètò oríṣiríṣi wọ́n bẹ̀rẹ̀ sí kọ́lé kéékèèké ní schools as well. Today we are on record as being the only black people going through education. Bó ṣe jẹ́ nìyẹn. That's how your country must be. Bàtà bá ní country wa. Nǹkan tó bá wo àwọn tó bá wo ẹ̀yin ló gbúdọ̀ wo àwọn nídàá yín. Kì í ṣe bí ti Nàìjíríà nǹkan ẹ bá fẹ́ nílùú yìí nǹkan tá fẹ́ nílùú yìí wá is to become a great country high tech prosperity every young person opportunity to start a business of your own nǹkan tí kọ́ńtì wá gbọ́dọ̀ jẹ́ nǹkan tó máa wù wá nìyẹn ìṣòro pé à ń ṣètò wípé afẹ́ra mọ́tò ńláńlá kúrò ẹjọba òwúrọ̀ ra mọ́tò fún ẹnikẹ́ni wọ́n bá dìbò fún ẹ nílùú ẹ̀ka ní kó máa lọ sí Ìbàdàn lọ sí ìjọba wọn rán ẹrú wa bẹ̀ bó ṣe máa débẹ̀ ó wà lọ́wọ́ ẹ ilé tó máa rẹ́ẹ̀sì bẹ̀ ó wà lápò ẹ wọ́n ló máa ṣètò ẹ. That's all. The government of Yoruba land does not buy a car for any legislation. Does not rent a house for any legislation. bá a ṣe fẹ́ ṣe nìyẹn bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ́ẹ̀ bí nǹkan tó jẹ́ kí n dúró tì ní pé màá fojú mi. àmín àmín àmín àmín Olódùmarè. ẹ ṣe ẹ káàbọ̀. yes sir. mi ò ní dúró púpọ̀ lídà yín lè lídà yín lè yí ọlọ́run náà kó jẹ́ lídà mi látọ̀run wá. bẹ́ẹ̀ ni. mo ní ọ̀rẹ́ kan tó súnmọ́ mi tímọ́tímọ́. Thank you wọ́n ní kí má máa sọ pé Sunday ni leader wa wọ́n á ní ká wá ní leader ṣé ìwọ ni àbẹ́mi. Hmm. bàbá wàhálà lè fẹ́ dá sílẹ̀ yẹn pàṣẹ bá sọ pé Sunday ni leader lọ béèrè lọ́wọ́ àwọn tó àwọn ọmọ àwọn ló ní nǹkan wọn ta ni leader yín. Ìgbòho ni. oníṣẹ́ lè náà náà máa dá ẹ lóhùn so why kí ló dé ṣé àwa lára máa ṣe ìjẹ̀mọ́ wọn lọ́wọ́ ni ah, lágbára láti ṣe ìjẹ̀mọ́ wọn lọ́wọ́ wọ́n ní lídà wọn nìyẹn that's their leader èmi kí ni position tèmi ẹ̀mí èmi ò fi ṣe lídà wọn bàbá wọn lè mú ẹ̀ṣẹ̀ bàbá yẹn ló dẹ̀ máa ṣe délẹ̀ ìjà kankan bó ṣe jẹ́ nìyẹn kú iṣẹ́ mo inú mi dùn mo rí gbogbo yín ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ kú mi ṣe ní ọ̀rọ̀ ẹ ṣe mi yóò kú wa ẹ jẹ́ ká wá gbàdúrà. ẹni ní eight june twenty twenty four so gbogbo àwa ọ̀dọ́ àwa rí bàbá wa lọ́pọ̀lọpọ̀ rò pé yorùbá ní sàyẹ́ ti kú ìfọ̀ ẹ̀rọ wípé àgbẹ̀dọ́gbẹ̀rẹ̀ lọ́mọ́ta ẹ̀ àwa ní ká wá rí bàbá wa láti wá bọ̀rọ̀ ìṣàkóso ọ̀rọ̀ pẹ̀lú báwo la ṣe lọ ọ̀nà ẹ̀dúgbò ṣe mú ọ̀gbẹ́sì àwọn fúlàní làwọn tó ti lé màálù wípé ara ọmọ nàìjíríà ni àwọn tó náà jẹ́ níbi sọ èmi ò tẹ̀ gbọ́ yẹn rí. nàìjíríà citizen. nígbà tí fúlàní ń sọ pé màálùú náà o nàìjíríà citizen ni wọn ẹ rẹ pé wọn ti kó wa lẹ́rú láti lè mọ pé màálùú ní citizen of Nigeria fúlàní jẹ́ ká mọ̀ pé ẹrú ni àwa èèyàn tẹ̀gbìnà jẹ́ àwa tá a jẹ́ yorùbá wọn pé ẹrú wa àwọn fún ọlú àwọn gan tó lágbára ní ilẹ̀ nàìjíríà. ẹ̀rọ ìwọ́sọ́ni national assembly ó ní àwọn rí ẹ̀ka àgbọ̀n parable and the human being the national assembly. ìdílé tí a fún lọ́kùn fún yorùbá agbọ́dọ̀ yọ ìṣòro ìdára wa kálẹ̀ mọ̀ kẹta sí ọlọ́dẹ kẹfẹ́ fún àwọn ọlọ́dẹ kẹfẹ́ yóò kú ẹ̀sìn tó kù ní pé ilé ẹ̀ tí ẹgbẹ̀rẹ̀ nílẹ̀ parẹ́ láṣẹ ọ̀rọ̀ ẹ̀kú lẹ́nu àmín ẹ̀dẹ̀ gbogbo amọ̀tẹ́ tó tó fi lọ. àmín àṣẹ. láṣẹ gbogbo àìsàn tí gbìyàn dédé ebi lè sọ̀rọ̀ mọ́ tẹ́yọ̀ pé mímọ téèyàn sọ̀rọ̀ pọ̀lọ́ mọ́ lọ́wọ́ tó ṣe ní àìláì. torí pé ká tó rí irú ẹni tó dàgbà tó rí báyìí tó tún wá dúró wá báyìí á ó sọ wọn kan ẹ wá dúró ẹ mọ sọ̀rọ̀ báyìí pé ẹ fẹ́ lọ dí àkọ́rí fún àwọn tó jù ní lọ́wọ́ ẹ fẹ́ lọ rí àbọ̀rẹ́rẹ́ jẹ ẹ dẹ̀ jẹ fún ọ. àṣẹ wa àṣẹ Ọlọ́run àbọ̀rẹ́rẹ́ yẹn ẹ jẹ fún ọ láṣẹ Ọlọ́run Ọlọ́run dẹ̀ pẹ́ fún ọ ẹnì tó fún wa ní àdúrà ká tó ẹ jẹ́ ká dúpẹ́ fún ọlọ́run ẹ jẹ́ ká dúpẹ́ fún ọlọ́run ọpẹ́ wa ń lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba àti omi ayé àti ọ̀run tí ó tún ṣẹ́wà kù nínú ọjọ́ ti èmi tí í ṣe ọjọ́ kẹjọ ọjọ́ sátidé oṣù kẹfà twenty twenty four tí ó lè bá wa ṣe àwọn ọ̀rọ̀ wa bàbá dábìí tọ̀tọ̀ dárúkọ yìí ọ̀rọ̀ àfihàn ọba jí nítorí bàbá ẹni yẹn gbùngbùn wa kò wá ní gbùngbùn yà ẹ fún wa pẹ́pẹ́pẹ́ àwọn atájọ́ ọmọ yín náà aṣọ ọmọ yín pẹ́pẹ́pẹ́ o gbogbo tó lọ́wọ́ adógún fún yín tó ní àti tí kò ní ọlọ́run tó ti sọ ìyẹn padà lẹ́yìn ọ̀làlá haúlàwọ̀lá wọ́dà. àwa tatara bẹ́ẹ̀ náà lórí ọ̀gá ọ̀gá ọ̀gá bàbá bàbá bàbá tí wọ́n jẹ́ ọ̀gá wa pátápátá bàbá wa fún eso Dr. Chief Sunday. ambassador ìgò òòṣà ẹ pariwo òòṣà òòṣà torí pé àgbà ní ìṣèlú tó tó ṣe bí òwe apá ẹ̀mí ò ká. ẹsẹ̀ kẹ́lẹ́ kan bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ láì ẹ mọ̀ bí gbogbo ẹ lọ nígbà tí bàbá Akíntóyè ní lídà gbogbo wa òun ni bàbá wa òun ni olórí gbogbo wa pátápátá àbẹ̀ntìmá àti òun àti ẹ̀ àtẹ̀ntó gbà. àtẹ̀ntó gbà. bàbá kító ni bàbá. yeye ó ṣà. ìgbà tí yàrá dákọ̀ bàbá a gbọ́dọ̀ mọ fi dà lálẹ́ ju mi la hmm, tí ẹ bá ń dákọ mi tẹ bá fi dà lálẹ́ ẹ gbé ìyẹn fún bàbá ẹ hmm. gbé fún èmi ju bàbá lọ ọ̀rọ̀ ẹ múrí bẹ́ẹ̀ hmm. o kò ní ẹ lè dálé lẹ́yìn ẹ kàn o kò kò ní lè lẹ́yìn ẹ kàn mo máa ń sọ bàbá lẹ pọn wa oko lásán làwa jẹ hmm. àwa gan tún gbádùn oko nílẹ̀ ń gbádùn. ẹ ẹ má dàbí lẹ. ẹ wá jẹ káṣí wáyé. ẹ wá dá ọ̀rọ̀ ẹ hmm. bá lọ. tába ti wá sọ yìí pé tába ti wá dárúkọ bàbá a mọ̀ sọ yìí pé ẹ kò wá jẹ̀kẹ́ gbogbo ọjọ́ sọlẹ̀ kan náà kò sì rí nìyẹn. bàbá wa kúrò ẹ kó wa jẹ ẹ. bàbá mi ṣe gbòòsà níta fún bàbá. gbòòsà gbòòsà gbòòsà. kábíyèsà ọlọ́run jẹ́ àyè pẹ́ èyí tẹ́ fi ń jẹ́ dídà wa náà nìyí èyí tá a fi dá padà sọ́dọ̀ yín náà ni pé bàbá náà ni wọ́n fún wa ní ọtọ́rìtì yẹn pé ẹ̀yin ni dídà wa bàbá wa jẹ́ bàbá bàbá àti head àdìhùn àdìgbò àdìgbò àdìgbò àti mo fẹ́ bàbá ni torí pé bàbá dáadáa ni wọ́n hmm. ọlọ́run ajẹ́ kẹ́ ẹ̀ sí pé ọlọ́run yẹ bàbá fún wa ọlọ́run yẹ wọn fún wa. bàṣẹ jókòó ní ìsìn gbogbo wa kí láre everybody rèé bí ẹnìkan bá ń bínú wa nísìn ó ń bínú ọlọ́run ni. bẹ́ẹ̀ ni. torí pé ewé ò ní bọ́ lára gbé lọ́rọ̀ mọ́ mọ́ àdélágbára kankan lẹ́yìn ọlọ́run ní July first ni wọ́n á ka mọ́lẹ́mẹ́fà pa wá náà á gbàgbé pa wálé ayé. Hmm. ìtàlókùtọ́ mọ̀ sọ́ pa wa ọlọ́run jẹ́ ká rí tàn rẹ̀ pa ọjọ́ tá a kù mi máa ń sọ ọlọ́run ló mọ̀ ní ẹ̀ máa ń bú wa ní ìsìn ó ń bú ọlọ́run tó gbogbo náà ṣe ìmọ̀ sí ọlọ́run hmm. orúkọ mi ni Sunday ọjọ́ ìsinmi ni wọ́n bí mi hmm. èèyàn dẹ̀ ní bá sinmi jà kó sinmi láyé hmm. èèyàn dẹ̀ ní bú sinmi kó sinmi ọlọ́run tó dá mi lọ́jọ́ ìsinmi olómọ tó rí olómọ ohun èrò ọkàn rẹ̀ tó fi ní wálé ayé ọwọ́ àfihàn bàbá tó jẹ́ ọ̀dọ́ ọ̀jọ̀gbọ́n professor ni o hmm. tí ì ṣe àfẹnujẹ fi wọ́n ti àwa kì í gift kì í gift wọ́n ṣiṣẹ́ fún ni bàbá hmm. ṣiṣẹ́ fún professor ni àti hùn àti hẹ̀ bàbá wa ṣàdéhùn pé bí Sunday ọba bọ́ọ̀lù ẹnu ẹ̀wọ̀n ní Kútọ́nù fún ní kòlù yìí bàbá dẹ̀ má dẹ̀ ọ̀sẹ̀. Hmm. bẹ́ẹ̀ ọba gbà fún bàbá bẹ́ẹ̀ ọlọ́run nígbà fún yẹn. kábíyèsí gbà fún bàbá kí tó tẹ pátápátá ọ àìmọye yẹn ni wọ́n ti fẹ́ já lóko lẹ́yìn bàbá mi ò lè ṣe já torí mi ò kì í dalè yẹn kábíyèsí ọlọ́run. tí ẹ bá dúró tì mí èmi ni ó dúró tì í ẹ ẹ tó bá dúró tì mí là á dúró tì mí bàbá dúró tì mí èmi náà dẹ̀ gbọ́dọ̀ dúró tì bàbá ohun tí bàbá bá dẹ̀ ń fẹ́ èmi náà mọ̀ fẹ́ ohun tí bàbá dẹ̀ ń fẹ́ ni pé ká gba orílẹ̀-èdè yorùbá kí yorùbá kò lè pọ ẹrú gbogbo ẹ̀mí mi àtayé mi dúró tì bàbá yorùbá dẹ̀ kò ló àwọn bàbá wa kú ní bàbá wọn ni wọn sọ ọmọ lóòkú bẹ́ẹ̀ ni. ojú nílẹ̀ nǹkan wò jí òun bọ̀ bẹ́ẹ̀ ẹni tí ó ròyìn ogun ní kú sójú ogun hmm. ẹni tó bá ń jagun lọ gbogbo ogun kọ́ lálágbára máa ń sẹ́ o téèyàn bá ń jagun kan lọ tó bá fẹ́ yíwọ́ téèyàn wá téèyàn fọgbọ́n sí kéèyàn bá lè jà míì ni téèyàn bá kú sójú ogun kò ní jà míì hmm. àwọn ọ̀dẹ̀ ní kú sógun. àṣẹ wà á. àní kú sógun gbogbo ẹni tí máa ń bú wa òun bú ọlọ́run ni ẹ̀gbọ́n dà ọ́ lóhùn ẹ̀nà bá fẹ́ bú wa òun ọlọ́run àwọn òní ó sẹ́pẹ̀ fún yàn àdẹ̀ ní bú yàn hmm. bọ́ bú wa wọ̀nà ọlọ́run ohun táwa ń sọ yọ padà yé yín ọ̀pọ̀lọpọ̀ kẹta àwọn ọ̀dọ́ ní ṣẹlẹ̀ ń sìn yẹn. ó ti ń ṣẹlẹ̀. a ní nàìjíríà yìí ti finish ó ti finish ẹ jẹ́ ká fẹ́ra wa pọ̀. fẹ́ra pọ̀ ẹ resolve well peacefully. gbà ẹ bú wa ẹ ti wọ́n àwọn ẹbí náà ti ṣẹlẹ̀ gàrí kóró gbogbo kóró gbogbo kẹ́ ti dàrú. ẹ èmi náà sì máa ń sọ sẹ́ẹ̀ ẹ mọ̀ fi ọdún yẹn lónìí àfẹ́tàwá pẹ̀lú yẹn. Hmm. tí Tinubu náà bá tún kó bẹ́ẹ̀ tẹ́lómi bá tún bọ́ bẹ́ẹ̀ ẹ ẹ tún ọgbẹ́ tó wà bẹ̀ sí pé ẹ kí ló dé tà pé kí kálukú mọ lọ́lọ́ ẹ̀ àwọn ọ̀dẹ̀ ní dúró kẹ́ bá wa pín àwọn àdéhùn aṣọ fọlọ́run ọlọ́run ọ̀dẹ̀ bá wa pín ọlọ́run bá tó la ẹ̀tọ́ lọ́run yóò bá wa pín yóò sì pín déédéé. ó ṣá. gbowó tọ́lọ́run kó wọlé abẹ́ tí mi yìí kó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni àtúfàṣìkò náà kí gba ọmọ yorùbá náà lápapọ̀ nílé lóko lókè òkun bá tó ti wà bí a tó ṣe ń lára àmọ́ ọ̀nà kí. إجابتك وإذا أولك كما أمكنا وأجبنا كما وعدتنا يا سد الله وإكرامك ولا حول ولا قوة إلا بالله العلي العظيم àbá ẹni tí dàgbà ẹ ṣe àbá àwọn gbogbo àwọn olùbàdàn bẹ lókè òkú pátápátá wọn dúró ti ọ̀rọ̀ yorùbá ní sọ̀yà àtàwọn tí ń bẹ lé náà wọ́n fẹ̀mí ara wọn lẹ̀ ló bẹ tí ń bẹ nàìjíríà ní sèé kálukú ní bẹ bí pé kọ́lọ́ dé bẹ́ẹ̀ ló bá jẹ tààrọ̀ kò ní jẹ talẹ́ bẹ́ẹ̀ ló bá ti talẹ́ jẹ ọkọ̀ gbàdá pé kọ́lọ́ dé orí jẹ kejì jẹ lọ́jọ́ tí ń bọ̀ hmm. ẹ sàdá fún gbogbo yorùbá káàkiri àgbáyé ẹ sàdébà sàdúrà fún mi so lẹ́yìn náà àwa nílì pásítọ̀ kan táwọn náà sàdúrà so lẹ́yìn náà àwa pè ìfàtòsìn ìfàjọba ìfàsàdúrà mi kí gbogbo ẹ̀ alẹ́ ìkojú kọ́mọdé pé àwọn orin àwọn orin kíkà ọkọ ẹka ṣe déédé ni o ẹjẹ ká bẹ̀rẹ̀ Ọlọ́run jésù àtàlọ́bì ni wọ́n ṣe òkúta wọlé sí ọ̀rọ̀ àwọn ṣàdúrà yìí kírísítẹ̀ ni mí kírísítẹ̀ ni bàbá ìbílẹ̀ náà ṣe pọ̀ mí ó tiẹ̀ jẹ́ pé ìbílẹ̀ náà lọ fi gbogbo wa torí mi kọlà ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ adé sí alẹ́ pé yíngá mbà yìí. Ṣé wá rí pé èmi nìkan ní sìn, èmi ni mo ní green card ń bíbà. Ó ní ọ̀nà ní green card, ọ̀sẹ̀ tí náà ni mo rò pé a ní green card. Àwa kan ìkùnà kọ́ sí ìlú wa o. Green card tí wa ẹni ìsìn kò ní dá lè gbé lọ. Kò sẹ́ni tó lè kúkúrò. Àbí bàbá mi, àfọlọ́hún tó ti ẹ̀ ń sìn yorùbá ní kò sí ohun tá a mú wáyé abẹ́ẹ̀kọ́ ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ní sùúrù àwọn yorùbá ní pé kò sí ohun tá a mú wáyé kò sí ohun tá a mú lọ ṣé bẹ́ẹ̀ ni ìṣèlú tó kọlà ìṣèlú tó kọlà tó kọlà múlà wá sí ayé kọ̀tẹ́ máa múlà lọ. orúkọ àwọn bàbá mi náà múlà lọ́rùn ni múlà wálé ayé ìyá mi kọ́lọ́ bá bọ̀rọ̀ kẹ́ ó mú làwọn àṣẹ abẹ́ ó mú làwọn bọ̀rọ̀ wá sáyé ni ó gbé láàrọ̀ ọ̀run ni so kìí ṣe pé ọmọbìnrin yẹn àgbàlagbà pé àṣepọ̀ òwe yìí sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n òwe yẹn ò fún tó dáadáa pé kò sí ta mú wáyé kò sí ta mú lọ àmú làwálé ayé ebe àmú làrọ̀ ọ̀run ni àṣẹ ọlọ́run ni ìjọ tá a sì pè ọlọ́run ló mọ̀ àfi ká ṣe dáadáa gbogbo kìràkìtà yẹn yóò dókun jọ̀gà àfi ká ṣe dáadáa o ẹ jẹ́ ká sọ̀rọ̀ alọ́kan ká mọ̀ bínú ara wa ká mọ̀ bọ̀ra wa jẹ́ àìfọwọ́lé ìjò ní ṣe kópa láńkọrí o tọ́ka bá ṣáájú nípa amọ́lẹ̀ bá tẹ̀lé tí òjò lábàbá ìjò wa ń wọ́n ojú máa ń bọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ tí ó dúró tábà lè mú òṣìṣọ́ tábà tó pọ̀ tábà ṣe báyìí kò lè ṣeéṣe ọ ẹyọ ọwọ́ kan tábà ṣe báyìí owó ni fúlàní fẹ́ ráìdì wa wọ́n gbé rẹ́dínẹ̀sì yẹn wọ́n tún wá gbé wọn náà rẹ́pọ̀ wọ́n tún ní níbi táwọn sí ti lágbára dé sí nàìjíríà pé màálù tún jù wá lọ so ẹni pé tó máa ń dìbò nàìjíríà wọn máa ń ka màálù mọ ni òun tó fi ń pa àwọn jù wá lọ náà nìyẹn tó lágbára kò lọ inú mi dẹ́rù yìí pé ohun tá à ń sọ ó ti yí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn house net ń sọ ọ́ sí pé wọ́n stop open grace wọ́n ní wọ́n stop open grace kan gbọ́dọ̀ dára kó káàkiri gbogbo ẹbí rẹ̀ mọ́ àdúrà jẹ́ pé gbogbo yẹn yẹn ò tiẹ̀ ohun táwọn fẹ́ ni kí Yorùbá kò lọ Ọlọ́run rẹ gbà fún wa so àfa àti bàtí bàtí àdúrà sí ta ni pásítọ̀ tó wà ní bàbá èkìtì bàbá mi pásítọ̀ lẹ́yìn ẹfun aládùá ifá tó sì ọba àgbẹ̀ ọkùnrin tó ládé èdè ládé ẹ bá ti wá dé ládé tán àbá fẹ́ bẹ̀rẹ̀ ní tiwa èyí tẹ́ bí kámẹ́rà lọ ẹ wà pa kámẹ́rà yìí ẹ gbọ́ mi yé. àtúntò ẹ̀fọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí i àbàyè oyún sọ fún ọlọ́run ọba tí ó tọ̀ ọ̀hún ló dẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó lè fọwọ́ gbogbo ẹ̀ gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá pátápátá nílẹ̀ Nàìjíríà Yorùbá ń bí àti lókè òkun tí wọ́n dúró tọkàntọkàn wọ́n fi ẹ̀mí wọn dúró wọ́n dúró torí owó wọ́n ń ṣe ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn fún ìrìn àjò yìí abẹ́rẹ́ nínú àánú ẹ̀ àbújútólókun àbújútólósà kọ́lọ̀ gbọ́ àkókò orí wọn iṣẹ́ wọn kó má tiṣẹ́ òwò òwò wọn kó má dòwò lówó gbogbo tí wọ́n wá ń jókòó ṣe lọ́hùn náà nílé làbọ̀ sí oko káwọn náà lébọ̀ sí wọ́n bá lébọ̀ sí tán pẹ̀lú ọkànbalẹ̀ wọ́n nọsẹ̀ wọ́n fẹ̀yìntì wọ́n lè jẹ gbogbo tí wọ́n ṣe nílẹ̀ ọlọ́ọ̀jẹ̀ kórìbẹ̀ àwọn tó wà lẹ́yìn náà àti àwa tá a fi ẹ̀mí lẹ̀ náà tá a fara lẹ̀ wọ́n ti gbẹ̀dọ̀ wa báyìí o. gbogbo tí ń jẹ́ orí ilẹ̀ o bá jẹ́ kó ṣojú ẹ̀dùn kankan wa ọ̀rọ̀ àti ṣojú olóhùn ọ̀rọ̀ àkàrọ̀ ṣeré ọ̀làláyìlá àìlélá wọn làwọn bó wá wọlé agbára ẹ̀ ìrónilágbára látọ̀dọ̀ ọlọ́run torí pé ọlọ́run ló sọ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá kalẹ̀ kì í ṣe artificial world kì í ṣe artificial nation kì í ṣe ń tá a ṣẹ̀ṣẹ̀ dá irú àwọn ilẹ̀ Amalgamation nineteen fourteen. Ẹ̀yà orílẹ̀-èdè ní ilẹ̀ Yorùbá jẹ́ kì í ṣàgbélẹ̀rọ. Ìdẹ̀ ń ṣe àgbélẹ̀ pé wọ́n ṣẹ̀ ṣe. Ọlọ́run tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ìwọ ló gbé ilẹ̀ Yorùbá ìkalẹ̀. Tí kì í ṣe pé wọ́n ilẹ̀ rẹ̀ àbí wọ́n gbé e rọ. A pé gbogbo àwọn tí wọ́n fẹ́ bá wa jà tí wọ́n ń dà wá rú yìí, wọ́n ń bàrẹ̀ Ọlọ́run bá fi bá gága ni wọn wọn bá jà wọn kò dobi dàpọ̀ wọn sáyé o sábòhu lè jábọ̀ wà yípo àlùkò dìbò ọba tó sọ agbára àti àwọn áńgẹ́lì kalẹ̀ láti òde ọ̀run wípé kó ṣe àtìlẹyìn fún àwọn òjíṣẹ́ rẹ̀ tí wọ́n fi bá àwọn ọ̀tá jà à ń bẹ́ lọ nínú àsìkò yìí náà wọn làwọn bá wọn tó jẹ́ pé irun dúdú wọn ti ó di funfun àṣẹ kan ni ó lóun máa ń tijú àwọn àgbàlagbà tí wọ́n ní irun dúdú láti kékeré tó wá padà di funfun tọ́jú orí wọn tó ti wá lé ọjọ́ tí wọn kì í ṣe ọmọ seventy eighty years mọ́ nínú ayé ọlọ́run lòun máa ń tijú wọn tí wọn bá lè tijú wọn bẹ́ẹ̀ wọn máa gbọ́ àdúrà wọn ọlọ́run wọn bàbá tó dàgbà tó ti jẹ́ bàbá bàbá bàbá bàbá bàbá yorùbá láàrin wa ọlọ́run bá má ṣe bá má dọ̀ wà lórí àṣẹ ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ o ọlọ́run kò ní ṣe bẹ́ẹ̀ o bí a kò sún láàrin àwọn ọmọ rẹ̀ allahumma anta amartana bi du'a wa aritana bi ijabati kan wa qul la a'udhu bika kama amartana fa ajibna kama wa'adtana يا رب يا ذا الجلال والإكرام ولا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين orúkọ jésù ní orúkọ jésù àmín ní orúkọ jésù àmín ọlọ́run alágbára dúpẹ́ lọ́wọ́ yìí àmín a gbé ọ̀gá fún wákàtí ọ̀wọ̀ yìí èrò ọ̀tá ní wípé kí ìran Yorùbá ti parun bẹ́ẹ̀ ni Ọlọ́run ẹ̀ gbà wọ́n láàyè wọ́n ń gbèrò ẹ̀ tó wá sí ìmúṣẹ àjọkan tó nífẹ̀ẹ́ ń tì wá lẹ́yìn àjọkan fún àtìlẹ́yìn ìrìn àjò Yorùbá nation yìí àjọkan fún ìgbé ayé bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àti àkíkọ́ àjọkan fún ìgbé ayé bàbá wa olóyè sọ́dẹ̀ Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà torí o fi wọ́n fún ìran Yorùbá ó dẹ̀ fi òye sí wọn lọ́kàn ọ̀pọ̀ ènìyàn ní ìwọ ọba àwọn ọba rán níṣẹ́ tó kọ̀ tí ò jẹ ṣùgbọ́n torí pé òun lọ́wọ́ wọ́n dẹ̀ ṣetán láti jẹ ó dẹ̀ ń tì wọ́n lẹ́yìn adúpẹ́pọ̀ àtìlẹ́yìn rẹ nínú ayé wọn ọ̀tá ń gbógun ni òòkè kógun ayé ó borí wọn adúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run torí pé ìran yorùbá ò ní ẹ̀ka mu adúpẹ́ lọ́wọ́ rẹ torí pé ó gba orílẹ̀-èdè wa padà adúpẹ́ lọ́wọ́ rẹ torí pé bó o ṣe dá ìran yorùbá ó mú ògo yẹ tàn ní wákàtí ọ̀wọ̀ yìí olúwa ìgbà ọpẹ́ wa olúwa ìgbà ẹ̀yìn wa olúwa ìgbà ọpẹ́ wa ọ̀rọ̀ rẹ wípé ó lẹ́nikẹ́ni ò lè rónkóhùn gbà bí kò bá ṣe pé a fún látọ̀run wá a dúpẹ́ lọ́wọ́ rẹ pé o fún wa ní bàbá pọfẹ́tà bá ń jẹ́ akíntóye o tún fún wa ní olóyè ṣiṣẹ́dì ọ̀mádéyẹmọ ìgbòho ṣá bí ìwọ ọlọ́run ò bá fún wa láwọn méjèèjì ọ̀tá ìbá ti borí wa mọ́lẹ̀ èmi a máa sọ primary school ni mo ti wà tẹ́tí sọ wípé ìjọkẹ́ yorùbá máa bọ́ lóko ẹrú ó wá kẹni tí ó ṣáájú ó wá kẹni tí ó jíṣẹ́ náà ṣùgbọ́n torí pé ìwọ Ọlọ́run kún wọn ó dé agbára wọn ó darapọ̀ mọ́ wọn ó darapọ̀ mọ́ agbára wọn ó dẹ̀ gbé wọn jáde orin ẹ̀yin náà ń pè ní ọ̀ràn ọmọ níṣẹ́ tí ń ti ọmọ lẹ́yìn adúgbò pé òun ti wọn lẹ́yìn adúgbò pé òun jẹ́ kí ọ̀tá rẹ̀ ní ìṣẹ́gun lórí wọn lórí àwọn bàbá méjèèjì Olúwa ẹ gba ọpẹ́ wa lórí àwọn ọmọ Yorùbá tó wà káàkiri àgbáyé tí ìwọ náà nígbà tí bàbá Akíntóyè pọn ìpè náà síta etí inú wọn ṣí tìta ṣí wọ́n dẹ̀ ríran wípé ìgbé ayé ìnira ni Yorùbá ń gbé lọ́wọ́lọ́wọ́ Bíbélì wípé ó ní Ísírẹ́lì sọ tó dára nù ọ̀tá wa ń lépa wọn ó jẹ́ kó di mímọ̀ pé Yorùbá ti sọ tó dára nù ọ̀tá wa ń lépa wọn kiri nítorí pé àwọn náà dìde láti gba ìná Yorùbá là Ọlọ́run yẹn máa dúpẹ́ lọ́wọ́ rẹ fún àlàáfíà rẹ tó ń jọba nínú ayé wọn àtàwọn tó wà nílé àtàwọn bàbá bàbá tó wà ń bíbà yìí ẹ lọ sókè ẹ lọ sókè wọn ò dé ó sún wọn wọn ò dé ó rẹ̀ wọ́n òun ṣáájú wọn òun wà lẹ́yìn wọn àpò rẹ̀ tó gbúpọn ó dáàbò wọn lórí gbogbo àwọn jagunjagun àwọn wọ́rẹ̀ wọ àwọn tó ń lò bí ọkọ bí àdá nínú ìrìn àjò yìí olúwa ẹ bá ọpẹ́ ẹ wá lórí wọn olúwa ẹ bá ọpẹ́ ẹ wá ògo ní yín lókè ọ̀run ògo ní yín lókè ọ̀run iṣẹ́ náà sì ń tẹ̀síwájú ọlọ́run fún ara rẹ ìrìn àjò Yorùbá lè ṣe olú àparí ẹ̀. bí olóyè Ìgbòho bá máa sọ̀rọ̀ alóhùn ò lágbára kan àfọlọ́run tí bàbá pọfẹsọ bá ń jẹ akíntóye bá máa sọ̀rọ̀ wọn làwọn ò lágbára kan àfọlọ́run ìyẹn ni wípé ìwọ náà ló lè ṣe a gbàgbọ́ pé ìwọ ló lè ṣe a gbàgbọ́ pé ìwọ ló ní agbára iṣẹ́ náà apàlẹ́ lọ́wọ́ lákọ̀tún olúwa parí ẹ̀. àmín. ẹni bá bá wọn jà olúwa bá jà wọn. àmín. ẹni bá dojú ìjà kọ wọ́n olúwa dojú ìjà kọ. àmín. ilé ní ìjẹsọ gbóná ẹni bá fi yé èmi yóò fi lé bẹ́ẹ̀ ni ẹni bá ti fi àwọn bàbá méjèèjì ré pé torí pé wọ́n dìde láti gba ìran yorùbá là ní orúkọ olúwa dojú ìjà kọ wọn. àmín. ẹnikẹ́ni tó bá fi gbogbo àwọn tó ń sásòkè tó ń sásòdò pé ìran yorùbá gbẹ́dọ̀ gbégbé ayé àlàáfíà tó ló máa dojú ìjà kọ́ wọ́n máa dojú kọ́ wọn ogun àtọ̀run wá Olúwa jẹ́ ó jà wá kí ilẹ̀ Yorùbá kó wà lálàáfíà ẹ̀mí àṣeyọrí Olúwa dàálù wá lákòótọ́ Olúwa gbalẹ̀ wa kọ́ ní orúkọ Jésù Olúwa gbalẹ̀ wa kọ́ olúborúkọ rẹ lókè Jésù Olúwa wa àmín àmín àmín olúwa Jésù praise the Lord hallelujah àbórúbọ yìí ó bó ṣe làbórú làbórú ṣiṣẹ eriwo yà àyàtọ àyàtọ àyàfẹ àyàbò. ìbáṣepọ̀ àyọ̀lọ́jọ́ ìlú ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kò tẹ̀ tó tẹ̀ sí ìjó ìbá ogun tó kù yìí nígbà wọn kó ṣe nílé o ó ṣe bá ẹni bàbá mi o ó ṣe bá àwọn ẹ̀yà wa o ó ṣe bá wa kó ṣe nílé o ògbé lẹ́tà ti léde àdáṣedé wọn ìgbàfẹ́ ògbọ́dọ̀ wọn ilẹ̀ ìbá wa léde àdàṣẹ o gbogbo àbáta bá ti dáńbì kó dàṣẹ o ìṣòro kó fẹ́ dàbábò dáṣẹ dáṣẹ kó wọ́n sọ lórí àbáta alágbèmọ́ bá ti dábàá ẹ̀ lórí ìṣòro lórí ilẹ̀ yorùbá ó máa dàṣẹ mọ́ wa lọ́wọ́ lọ́wọ́ láti gba ilẹ̀ yorùbá kúrò lóko ẹrú á dàṣẹ mọ́ wa lọ́wọ́ lọ́wọ́ gbogbo ẹbí bá ní kó mọ̀ ẹ̀yìn ẹ̀ ló máa ṣẹ́ o mo kéde ọjọ́ tọmọdé bá mọ̀ ṣe dání àlẹ́ ìṣẹ́ bá mi bá mọ̀ ṣe dání àlẹ́ ìṣẹ́ bá mi bá mọ̀ ṣe tèmi ṣe tèmi ṣe lọ́mọdé pàpọ̀ tèmi ṣe tèmi ṣe lọ́mọdé rọ̀ gbogbo àpá ire tá dá lórí ilẹ̀ yorùbá láti pé ká lè ròde ká lè gbalẹ̀ wa láti pé kílẹ̀ wa lè rojú láti pé kílẹ̀ wa lè ráàyè àbáná adáṣẹ́ o àbáná adáṣẹ́ o gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá wá dúró nípa ọ̀pọ̀ pé àfi kí ìran màálù gba ilẹ̀ wa lọ́wọ́ wa irú ẹni bẹ́ẹ̀ kò ní bá wa délẹ̀ ní ìṣẹ́ kódà bó jẹ́ ara Yorùbá ara wa ni tó bá ní ká mọ̀ Yorùbá ó mọ̀ rojú tó bá ní kílẹ̀ Yorùbá ó mọ̀ ráyè irú ẹni bẹ́ẹ̀ kò ní rójú ráyè ilé ayé rẹ̀ àti ìrandé rẹ̀ kò ní rojú ráàyè ilẹ̀ Yorùbá dúró ẹni bá ní kó mọ́ dúró ẹ̀yìn ó tàn ló máa dúró torí fún kẹ̀kẹ́ ẹ̀yà àbálẹ̀ ẹ̀yìn òkú báyìí là ń jẹ àkàrà ẹ̀yìn òkú là ń padìyẹ ra ẹnikẹ́ni tó bá ní kílẹ̀ Yorùbá mọ́ dúró pé àbí kílẹ̀ Yorùbá kó mọ ṣerú lábẹ́ Nàìjíríà irú ẹni bẹ́ẹ̀ ìrandé rẹ̀ aṣẹ́rú kú gbogbo ẹ̀yin àgbààgbà àtàwa ìwé tí Olódùmarè wa ń lò láti gba ilẹ̀ yorùbá àní farapa àní farapa àní farapa ìṣòro ẹ̀yin àgbá ní ẹ̀yin àgbá ní aṣẹ́kété bí awáyé ilé àgbàdì awáyé ilé adébáfọ̀ ọ̀run nígbà tá a bá fún ẹgbẹ́ mẹ́sàn-án lọ sójú ogun ogun àìmoore ogun fọ́bígbá ogun làbí àwo ogun pa ọya sí òmíràn ó bàbá lùkọ̀ sẹ́rù ó bá sọ̀rọ̀ sí kò ṣòro wọn ní òkú ìwọ ọ̀run nílà gbogbo ayé ló pa ọ̀run nílà ló gba ayé kan lè pọ̀ wọn ní kí ló dé tó gba ayé kan bólọ́bólọ́ ní tí ẹsẹ̀ òjijì kì í bẹ́jọ odò wọ̀ nípa ọ̀run ibẹ̀ ìṣinṣin ní ibo ilá ìbùkẹ̀rẹ̀ díẹ̀ níbi tí wọ́n dàrú akẹ́gbórí ológbò nínú òkun àwọn ọmọ aráyé wọ́n dáná kẹ̀kẹ́ wọn láwọn yóò gbé kòsán jẹ táwọntáwọ àwọn àgbàlagbà ní òkè ìwọ òrìṣà ẹnìkẹ́ni mẹ́kòsán jẹ táwọntáwọ gbogbo ẹ̀yìn bàbá wa tẹ̀ ń darí wa àtàwọn tẹ̀ ń kó jẹ ẹniṣẹ́ tó bá lóun á ṣe wá àbò wọn á ṣe ìran wa ó máa borí ara ìgbé ó máa borí ara ìgbé wọn ní àwọn mìíràn èyí ṣe tó pé pé bí ìdílé ẹ̀yọ ó ní ẹ̀yin ò ní kí ọ̀bàrà ìdáni ló máa ń kápò wọn padà sí wọn lórí gbọ́ ikú àdá ni ikú ìbọn ni ikú accident ni lórí ẹnì kọ̀ọ̀kan ọ̀bàrà ìdá bá wa padà ọ̀bàrà ìdá aka ó dorí òdì ó bẹ́ẹ̀ ló máa rí òkú tó arúgbó ẹ̀ ló máa ṣọ̀ ṣe gan. ẹ ṣe ẹyin ní kámẹ́rà ẹ ẹ bá wa fa kámẹ́rà yìí wọn pé tí kìnìkan bá dé ní kìnìkan.